máàkù orí kẹsàn-án. ó tún wí fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn kan wà nínú àwọn tí ó dúró níhìn-ín tí wọn kò ní kú títí wọn ò fi rí ìjọba ọlọ́run tí yóò dé pẹ̀lú agbára. lẹ́yìn ọjọ́ mẹ́fà jésù mú pétérù àti jákọ́bù àti jòhánù lọ sí orí òkè gíga kan àwọn mẹ́ta yìí nìkan ni ó mú lọ ìrísí rẹ̀ bá yí padà lójú wọn ẹ̀wù rẹ̀ ń dán ó funfun láúláú kò sí alágbàfọ̀ kan ní ayé tí ó lè fọ aṣọ kí ó funfun tó bẹ́ẹ̀ wọ́n rí èlíjà pẹ̀lú mósè tí wọ́n ń bá jésù sọ̀rọ̀ pétérù wí fún jésù pé olùkọ́ni ó dára tí a wà níhìn-ín jẹ́ kí a pàgọ́ mẹ́ta ọ̀kan fún ọ ọ̀kan fún mósè àti ọ̀kan fún èlíjà ẹ̀rù tí ó bá wọn púpọ̀ kò jẹ́ kí ó mọ ohun tí ìbá wí ìkùukù kan bá sì dìbò wọn ohùn kan bá wá láti inú ìkùukù náà tí ó wí pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀. lójijì bí wọ́n ti wòye ká wọn kò rí ẹnì kankan lọ́dọ̀ wọn mọ́ àfi jésù nìkan bí wọ́n ti ń sọ̀kalẹ̀ láti orí òkè náà jésù pàṣẹ fún wọn pé wọn kò gbọdọ̀ ròyìn ohun tí wọ́n ti rí fún ẹnikẹ́ni títí òun ọmọ ènìyàn yóò fi jí dìde kúrò nínú òkú wọ́n fi ọ̀rọ̀ náà sọ́kàn wọ́n ń bá ara wọn jiyàn nípa ìtumọ̀ jíjí dìde kúrò nínú òkú wọ́n bá bi í léèrè pé. kí ló dé tí àwọn amòfin fi sọ pé elijah ni ó ní láti kọ́ dé. ó dá wọn lóhùn pé. bẹ́ẹ̀ ni elijah ni ó ní láti kọ́ dé láti mú ohun gbogbo pọ̀ sípò. ó wáá bi wọ́n pé. báwo ni a ti ṣe kọ nípa ọmọ ènìyàn pé ó ní láti jìyà púpọ̀ kí a sì fi àbùkù kàn án. ó sì tún wí fún wọn pé. elijah ti dé wọ́n ti ṣe ohun tí wọ́n fẹ́ sí i gẹ́gẹ́ bí a ti kọ nípa rẹ̀ nígbà tí jésù dé ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pẹ̀lú àwọn amòfin wọ́n ti ń bá ara wọn jiyàn lẹ́sẹ̀kẹsẹ̀ bí gbogbo àwọn ènìyàn ti rí ẹnu yà wọ́n wọ́n bá sáré lọ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń kí ó bi wọ́n pé. kí ni ẹ̀yin àti àwọn ọmọ ẹ̀yìn mi ń jiyàn lé lórí. ẹnìkan nínú wọn bá dá lóhùn pé. olùkọ́ni ọmọ mi tí ẹ̀mí èṣù ti sọ di odi ni mo mú wá sí ọ̀dọ̀ rẹ̀ níbikíbi tí ó bá ti dé sí i ẹ̀mí èṣù yìí á gbé e sánlẹ̀ ọmọ náà yóò máa yọ ìfófò lẹ́nu yóò wá eyín pọ̀ ara rẹ̀ yóò wá lè gbáàdì mo sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n lé ẹ̀mí náà jáde ṣùgbọ́n wọn kò lè ṣe é. nígbà náà ni jésù wí fún wọn pé ẹ̀yin ìran aláìgbàgbọ́ yìí wọn ó ti wà pẹ̀lú yín pẹ́ tó wọn ó ti fara dà á fún yín pẹ́ tó ẹ mú ọmọ náà wá wọ́n bá mú un lọ sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tí ẹ̀mí burúkú yìí rí jésù ó mú kí gìrìkì ọmọ náà ní akọ ó gbé e sánlẹ̀ ọmọ náà bẹ̀rẹ̀ sí í yí nílẹ̀ ó ń yọ ìfòófò lẹ́nu jésù wá bi bàbá ọmọ náà pé ó ti tó ìgbà wo tí irú èyí ti ń ṣe é bàbá rẹ̀ dáhùn pé láti kékeré ni ó ní nígbà púpọ̀ ẹ̀mí náà á gbé e sọ sínú iná tàbí sínú omi kí ó lè pa á ṣùgbọ́n bí ìwọ bá lè ṣe ohunkóhun ṣàánú wa kí o ràn wá lọ́wọ́. jésù wí fún un pé ọ̀ràn bí èmi bá lè ṣe kọ́ yìí ohun gbogbo ni ó ṣeé ṣe fún ẹni tí ó bá gbàgbọ́. lẹ́sẹ̀ kan náà bàbá ọmọ náà kígbe pé. mo gbàgbọ́ ràn mí lọ́wọ́ níbi tí ìgbàgbọ́ mi kù ni ó tó. nígbà tí jésù rí i pé àwọn ìjọ ènìyàn sáré bọ̀ ó bá ẹ̀mí èṣù náà wí ó ní. ìwọ ẹ̀mí tí ó jẹ́ kí ọmọ yìí yá ó dí tí ó sì dí í létí mo pàṣẹ fún ọ jáde kúrò nínú rẹ̀ kí o má tún wọ inú rẹ̀ mọ́. ẹ̀mí náà bá kígbe ó mú kí gìrìkì ọmọ náà ní akọ ó sì jáde ọmọ náà wàá dàbí ẹni tí ó kú tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn náà ń sọ pé ó ti kú ṣùgbọ́n jésù fà á lọ́wọ́ ó gbé e dìde ọmọ náà bá ń nàró nígbà tí jésù wọ inú ilé tí ó ku òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n ń bi í pé. kí ló dé tí àwa kò fi lè lé ẹ̀mí náà jáde ó dá wọn lóhùn pé irú èyí kò ṣeé lé jáde àfi pẹ̀lú àdúrà àti ààwẹ̀ láti ibẹ̀ wọ́n jáde lọ wọ́n ń la Gálílì kọjá Jésù kò fẹ́ kí ẹnikẹ́ni mọ̀ nítorí ó ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí fún wọn pé. a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́ wọn yóò pa á ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti pa á tán yóò jí dìde lẹ́yìn ọjọ́ mẹ́ta. ṣùgbọ́n ohun tí ó ń wí kò yé wọn ẹ̀rù sì ń bà wọ́n láti béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tí wọ́n dé kapanaumu tí wọ́n wọ inú ilé ó bi wọ́n pé. kí ni ẹ̀ ń bá ara yín sọ lọ́nà. wọ́n bá dákẹ́ nítorí ní ọ̀nà wọ́n ti ń bá ara wọn jiyàn lórí ta ni ó ṣe pàtàkì jùlọ lẹ́yìn tí ó ti jókòó ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá ó wí fún wọn pé. bí ẹnikẹ́ni bá fẹ́ jẹ́ ọ̀gá ó ní láti ṣe ìránṣẹ́ fún gbogbo ènìyàn. ó bá fa ọmọdé kan dìde ní àárín wọn ó gbé e sí ọwọ́ rẹ̀ ó wí fún wọn pé ẹnikẹ́ni tí ó bá gba ọ̀kan nínú àwọn ọmọ kékeré yìí nítorí orúkọ mi èmi ni ó gbà ẹnikẹ́ni tí ó bá gbà mí kì í ṣe èmi ni ó gbà ṣùgbọ́n ó gba ẹni tí ó rán mi wá sí ayé. Jòhánù wí fún un pé. olùkọ́ni a rí ẹnìkan tí ó ń fi orúkọ rẹ lé àwọn ẹ̀mí èṣù jáde ṣùgbọ́n a gbìyànjú láti dá a lẹ́kun nítorí kì í ṣe ara wa. ṣùgbọ́n Jésù dáhùn pé. ẹ má ṣe dá a lẹ́kun nítorí kò sí ẹni tí yóò fi orúkọ mi ṣe iṣẹ́ ìyanu tí yóò yára sọ ọ̀rọ̀ ibi nípa mi nítorí ẹni tí kò bá lòdì sí wa tiwa ni nítorí ẹnikẹ́ni tí ó bá fún yín ní omi mu nítorí tèmi nítorí pé ẹ jẹ́ ti Kristi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò rí èrè rẹ̀ gbà ẹnikẹ́ni tí ó bá mú ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí tí ó gbà mí gbọ́ ó sọ fún un kí a so ọlọ́nlá mọ́ ọ lọ́rùn kí a gbé e sọ sínú òkun bí ọwọ́ rẹ bá mú ọ kọsẹ̀ gé e sọnù ó sọ fún ọ kí o wọ inú ìyè pẹ̀lú àléébù ara ju pé kí o ní ọwọ́ méjèèjì kí o wọ iná àjò òkú níbi tí ìdin wọn kì í kú tí iná ibẹ̀ kì í sì í kú bí ẹsẹ̀ rẹ bá mú ọ kọsẹ̀ gé e sọnù. So ó sàn fún ọ kí o jẹ ẹlẹ́sẹ̀ kan kí o sì wọ inú ìyè ju pé kí o ní ẹsẹ̀ méjèèjì kí a sì sọ ọ́ sínú iná níbi tí ìdí wọn kì í kú tí iná ibẹ̀ kì í sì kú bí ojú rẹ bá mú ọ kọsẹ̀ yọ ọ́ sọnù ó sàn fún ọ kí o wọ ìjọba ọlọ́run pẹ̀lú ojú kan ju pé kí o ní ojú méjèèjì kí a sì sọ ọ́ sínú iná níbi tí ìdí wọn kì í kú tí iná ibẹ̀ kì í sì kú iyọ̀ ní sọ ẹbọ di mímọ́ bẹ́ẹ̀ gan ni ó jẹ́ pé iná ni a ó fi sọ gbogbo ènìyàn di mímọ́ iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu báwo ni yóò ṣe tún lè dùn mọ́ ẹ iyọ̀ nínú ara yín nígbà náà ni àlàáfíà yóò wà láàrin yín